àbáyé títí tí tó dòjì ṣẹ́ náà sọ́lá ó á di wípé látara bẹ́ẹ̀ wọ́n tún wá ní speciality kan asumaworo rijal ó kọ àwọn tí wọ́n gba ọ̀rọ̀ lọ́dọ̀ òjìṣẹ́ tí wọ́n ní wọ́n sọ pé wọ́n gbọ́rọ̀ lọ́dọ̀ òjìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ wọ́n tún wá ok àwọn ó ṣe jẹ́rú ọ̀tá àdì àwọn tí wọ́n ní wọ́n gbà wá yìí irú èèyàn wo ni wọ́n jẹ́ lọ́pọlọ àti ìdúró lẹ́sìn wọ́n tún wá gbọ̀n wọn yun yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n wá kó wọn jọ lẹ́sẹẹsẹ àwọn eléyìí àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ ni wọ́n wọ́n pé lọ́pọlọ wọ́n pé lẹ́sìn wọ́n pé níwà àwọn eléyìí wọ́n tún tẹ̀lé wọn àwọn eléyìí wọ́n tún tẹ̀lé wọn kí ló bí gbogbo eléyìí láti fi ṣọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí tí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi bá wà ní ṣíṣọ́ ó ní kíni Qur'an ó fi wà ní ṣíṣọ́ àwọn lọ́lọ́run ọba fi sọ ẹ̀sìn ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala wọ́n ṣe sàábé but bí ìgbà tó jẹ́ pé sàábé òjíṣẹ́ náà sàlá àsálàm ni wọ́n ni látara yí pé kí ni gbogbo ògbà ìròrí wọn ìsọ̀rọ̀ sí wọn gbogbo nǹkan wọn tí wọ́n ń jẹ́ ẹ̀ka lórí rẹ̀ ó ní kí ni ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bíi títa ni ìta wọn sáré rọjàlán ni imaamuna Shafi rahimahullah rahmatan wasi'a ló sọ pé idha ra'aytu rajulan min ashab alhadith bí mo bá rí ẹnìkan nínú àwọn àfáà báyìí àwọn àfáà ní hadith fakan ní ra'aytu rajulan min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam bí ìgbà tí mo rí ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam torí pé kí ni tọrọ kan bá ṣẹlẹ̀ á ní mo wà ń bẹ̀ tó jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ báyìí. àwọn náà sì wẹ̀ tó bá ní bóòlù eléyìí wọn ní hadith wá báyìí ó wá báyìí ó wá báyìí ṣé orí eléyìí kò sọ yìí eléyìí ọ̀dọ̀ yìí eléyìí kò ṣe fi ṣẹ̀rí eléyìí a kàn fi jẹ́rìí gbé ọ̀rọ̀ lásán ni a kò lè dá dúró fúnra ara rẹ̀ àfi tó bá ráwọn sọ̀ǹgbè subhanallah. ìgbìyànjú wọn ni ló fi jẹ́ pé gbogbo wọn yàní wọ́n wọ́n wọ́n kórìíra ìyapa sí ntọ́lọ́wọ́n bá fi ọ̀nà òjì ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam wọ́n dúró ṣinṣin lórí rẹ̀ kọ́lọ́wọ́n bá kó jẹ́ ká آمين. نعم ووضع الإمام مالك رحمه الله قاعدة عظيمة مهمة تخلص جميع ما ذكرناه من أقوال من أقوال أئمة وهي قوله نعم إمام دار التنزيل إمام مالك رحمه الله رحمة واسعة أو wá كالي أيوني principle tí ó jẹ́ kọ́ídà yìí azima ọgbọ̀ngbọ̀n ọba bàrà mohim ọpàtàkì tulakis jẹ̀mí amazakarnahu o o o o summarize o ṣe ní ṣókí gbogbo ntàǹtì ń sọ bọ́yì min akwalil aima ní gbogbo ọ̀rọ̀ àwọn ẹni eré tó kọjá lọ pé wọ́n ń ṣe á ní gbìyànjú wọ́n ń kọ̀ fún wa pé ká mú bídẹ́ àwa wọ́n dẹ̀ ń gbà wá níyànjú ìpè kásá takú lórí súnà ní gbogbo ògbà gbogbo kọ́ndíṣẹ̀ tá wa yìí kí ni tó sọ. lan yasluha akhiru hadhihi al-umma illa bima salaha bihi awwaluha. akhiru hadhihi al-umma ìgbẹ̀yìn umma yìí àní ká má bàa sọ wípé àwọn wọ̀nyí ò ti kọjá lọ a lè sọ bẹ́ẹ̀ tọrọ rò jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní fi kulli qarni min ummati as-sabiqu ó ní gbogbo kárnù nínú àlùmọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé bí àwọn as-sabiqun al-awwalun bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí nínú àsìkò látara pé kí ìròrí wọn ìsọ̀rọ̀ sí wọn ìṣesí wọn bíi tàwọn ẹni àkọ́kọ́ yẹn ni wọ́n mọ̀ rí ní ti dáadáa wọ́n takò sórí bẹ́ẹ̀ ni. Imam Malik rahimahullah rahmatan wasa ọwọ́ sọ wípé ìgbẹ̀yìn umma yìí eyín gbogbo ògbà tá a bá ti wà ń káwọn bá a máa sọ wípé ah àwọn ọmọ yóò ti kọjá lọ irú nǹkan báwọn ò ní ṣe ṣe mọ́ ní nísìnyí gbogbo nǹkan ti dojúrú wa àmọ́ bá a ṣe ṣe sí i ó ní gbogbo ògbà tó bá ti wá lẹ́yìn sí àwọn àsìkò àwọn ẹni tó ti kọjá lọ yìí tí nǹkan bá ti dojúrú nǹkan ò lè ṣe lan yasluha n tó dojúrú ò lè ṣe yanjú. illa àyàfi pẹ̀lú kíni bima sọluha bihi awwalo ntọ́ yanjú tàkọ́kọ́ ntọ́ àfi yanjú tàwọn ẹni àkọ́kọ́ nta fi yanjú rẹ̀ nípìlẹ̀ iná làá fi yanjú tìgbẹ̀yìn látara pé kíni kíni nǹkan àkọ́kọ́ tọkọ́kọ́ yanjú tawhid àkídà yanjú ìròrí yanjú ìsọ̀rọ̀ sí yanjú ló fi jẹ́ pé gbogbo ìgbà táàbà yanjú àwùjọ ntọ́ yanjú àwọn ẹni àkọ́kọ́ náà làá fi yanjú tìgbẹ̀yìn ẹ̀yìn òní tí gbogbo ìgbà tó tẹ̀lé tiwọn náà. فما لم يكن يومئذ دينا لا يكون اليوم دينا n tí ì ṣe ẹ̀sìn nígbà yẹn kò lè jẹ́ sìn nísìn n tí wọn ò gbàlẹ́ ní kéwú lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ti ṣe lálàyé kalẹ̀ pé báyìí là á ṣe é ṣe kò lè wá dé lójijì nísìn kéèyàn sọ yìí pé ara ẹ̀sìn ni ni ìgbà tí ṣẹ́kìnà ṣẹ́kì Muhammad Nasruddin Al-Albani rahimahullah amatawasa náà fi bí wọ́n léèrè pé tá a bá dìde lórí rúkú níbo lọ́wọ́ wà ó ní àákàwọlẹ̀ ni torí bó ṣe wà nù pé tá a bá tún ní ká káwọ́ mọ́ yà tó bá jẹ́ pé ẹ̀rí wà fún tí hadith sọ bẹ́ẹ̀ ni àbárí kedere nínú àsọ́lé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ara bọ̀ sípò bó ṣe wà tẹ́lẹ̀ n tó túmọ̀ sí ni wípé kí oríkèéríkèé ọ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ tí ò ní jẹ́ wípé agbára òkú lọ sùjádà tọ́lá àwọn èèyàn pọ̀ tó jẹ́ wípé tí wọ́n bá náà rò tí ẹ lọ sí rùkú kàrà tí wọ́n fi dìde tán tí gbogbo ara ń bọ̀ sípò báyìí tí a bá ti ń dìde lórí rùkú ẹ̀yìn wọn ò ní straight padà ibẹ̀ náà wọ́n gbà lọ sí sísùjádà wọ́n bá lọ sí sájídà náà bí ẹyẹ ń jẹ kà ni kókókó ni ara ò ní bọ̀ sípò ní jòkó ìjòkó àárín kí wọ́n jókòó rẹ̀ dáadáa kí wọ́n tó tún padà fún mi wọ́n kàn fi kalẹ̀ kókókó ni wípé bíbọ̀ sípò ara tí a túmọ̀ sí nù hadith ó ní wípé kí gbogbo ara padà sí oríkèé kó gún régé bó ṣe wà tẹ́lẹ̀ kò túmọ̀ sí pé kí a ka ọmọ yà padà <laughs> ìgbà tí sheikh nasir al tí ó ju rẹ̀ ó ní wàláhì kò rú mi lójú wípé dídé àní wọ́n dọ́là àlà àti ṣìnà torí wípé kí ni tó bá jẹ́ pé hadith kan bẹ tó fi lọ́lẹ̀ pé tá a bá tún dìde òun á tún káwọ́ mọ́yà àwa yìí ìbá mọ́ àníṣẹ́ méjì ju wípé kátọ̀ yín gbé rọ́wọ́n afásáfà ìṣtíhádì bàbá ẹ̀yìn bàbá bàbá azọ̀hìmọ̀ ọlọ́run àmọ̀tàwáṣà ó ní wípé torí wípé akáwọ́ mọ́yà nígbà tá a nàró dúró ní kíám alọ́rùkú nìsín a tún ti padà sípò àwọn fi pé akáwọ́ ni pada wọn ò rí bẹ́ẹ̀ baba Sheikh Muhammad Nasiruddin Al-Albani wọn ò rí bẹ́ẹ̀ pé bọ́ bá jẹ́ pé ó wà bẹ́ẹ̀ ni àbárẹ́rìí tí ó ti fi lọ́lẹ̀ torí pé ìrun kíkí àlàyé rẹ̀ ò rújú ó yékéyéké kò sí nǹkan kan lórí ọ̀rọ̀ ọ̀run bó ṣe jẹ́ ẹ̀sìn tó gbangban tí àkọọ́lẹ̀ ò sí lórí rẹ̀ bí wọ́n ṣe máa rorí ni rorí àwọn ènìyàn ọlọ́run ọba tó ti kọjá lọ ah eléyìí ṣé násù wà fún òun ló bí kọ́ ìdà kan tó gbọ̀ngbọ́n tí wọ́n fi lọ́lẹ̀ pé la taqul fi dinillahi shay'an illa walaka fi imam má dá nǹkan kan sọ lórí ẹ̀sìn ọlọ́run ọba àyàfi tó o bá rí aṣíwájú kan nínú àwọn sálàf tó ti kọjá lọ tó sọ rú ẹ̀ pé a ah, àgbọ́yé tí mo rí o àjọ tá a fi jọ ọ́ tá a fi mọ̀ pé sọ́yẹ́njú àbí ọ̀yẹ́njú kàńdá ti wọ́ ni àbí nǹkan míì ó ti wọ̀ ọ́ ò ní pé ṣáára àwọn ẹni síwájú kan fi kúrò ní alfadela nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n sọ ọrú rẹ̀ tí ó ti sírú bẹ́ẹ̀ kì í ó fanù tí imamuna malik rahimahullah rahmatawasi àfisọ pé n tí iṣẹ́ sìn nígbà náà kò lè jẹ́ sìn ní sìn. هذه هي أقوال بعض أئمة السلف الصالح من أهل السنة والجماعة àfààní ogun tá à ń kójọ bọ̀ láti gbà yìí láti fi tún àgbọ́yé wa ṣe ká fi mọ̀ wípé tí gbogbo ẹ bá dojúrú táwọn arẹ́ta horo ọ̀kọ̀ọ̀kan èjèèjì nínú àwọn tí wọ́n dúró déédéé ká má sọ wípé torí pé èèyàn ọ̀pọ̀ ṣé ọ̀ngbà téèyàn ọ̀pọ̀ àwa nìkan wá ni díẹ̀ ní ní ṣókí nínú àwọn ọ̀rọ̀ yẹn jù ọ̀rọ̀ àwọn àáfàá àwọn ẹni nínú àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ àwọn àáfàá súnná tó wípé àwọn ni ìjọ ọ̀la kì í ṣe kí èrò pọ̀ nídìí nǹkan onísọdòdòdò tó bá jẹ́ pé ẹnìkan lọ́wọ́ ń di òdodo oníjọ ọ̀la báwọn ẹgbẹ̀rún mílíọ̀nù èèyàn bá wà nídìí irọ́ òdo ni kò sí rate of exponent tá a gbé òdo sí kí ni ó jẹ́ akọ òdo nísìn àwa ní to power n n ìwà jẹ́ trillion kí ni òdo ni kò ní kú òdo láéláé bọ́ ọ bá so òdo mọ́do òdo ni ó máa jẹ́ lọ láéláé irọ́ kò sí bá a ṣe lè wù ká gbé lárugẹ tó kò lè mú nǹkan kan níwájú ọlọ́run ọba ṣíríkù ká máa gbé lárugẹ ká máa pọ́nlé káwọn èèyàn máa wá láti ta kí wọ́n máa sọ pé á àṣà ńlá làṣà yìí àṣà orí ibú àṣà aná ni kò lè mú nǹkan kan níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala kò ní í wò pé èrò pọ̀ ń bẹ́ẹ̀. tí ó fi gbogbo wọn kóná kò ní wò tí ó fi fi gbogbo wọn kóná bọba jẹ pé ẹnìkan ṣoṣo ni ló dúró tọrọ rẹ̀ ẹ̀yin ọ̀ kò dínkù nínú ọlọ́ọ̀bá adẹ́dà ní kankan ẹni tó bá tẹ̀ lódodo ansahul khalqi. àwọn ni wọ́n jẹ́ olùgbà ẹ̀dá nímọ̀ràn lórí dáadáa jùlọ. wa abarruhum bi ummatihim. àwọn dẹ̀ ni wọ́n jẹ́ olùṣe dáadáa sí àwùjọ jù nínú gbogbo ẹ̀dá. wa a'lamuhum bima fihi salahuhum wa hidayatuhum àwọn ni wọ́n ní mọ̀ jù lórí tí ó tún àwùjọ ṣe àti tí ó tún àwùjọ sọ́nà a fẹ́ kí àwùjọ nílọsíwájú ni àwùjọ kan ò lè nílọsíwájú lórí irọ́ lórí àbòsí lórí àìdúródéédé lójú ọ̀nà ọlọ́run ọba tí mùsùlùmí tí fàsẹ́yìn bá bá wọn kò sí ń tọ́ fàsẹ́yìn mú fàsẹ́yìn wájú wípé òdodo tí wọ́n dúó lé lórí wọ́n yẹsẹ̀ kúrò lórí rẹ̀ lọ ìgbà táwọn ẹni àkọ́kọ́ dúó lé lórí dúó lórí òdodo yìí gbogbo dáadáa ni wọ́n jẹ́ ọ̀gá ń bẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ẹni àpèjúwe rere fáyé tó bá ti di wípé ńgbà tó di wípé olúkálukú bẹ̀rẹ̀ sí gbàgbé ntí ìsara rẹ̀ wọ́n ń tì í bọ̀ òun ló fa wàhálà tẹ́dá wà lẹ́nu ìfàsẹ́yìn mùsùlùmí torí pé wọ́n fojú ọ̀nà wọn alẹ̀ ni tí wọ́n bá fẹ́ mókè padà àyàfi kí wọ́n padà sójú ọ̀nà wọn kọ́ làwọn ṣe ń rọrùn. yusuna بالاعتصام بكتاب الله تعالى وسنة رسول رسوله صلى الله عليه وآله وسلم àwọn ẹni rẹ̀ yìí gbogbo tí wọ́n dúró lé lórí tí wọ́n máa ń kí ẹ̀dá nílò lé lórí kí gbogbo olùgbàgbọ́ òdodo nílọ̀lẹ́ lórí òní wípé kí wọ́n dì mọ́ kitabillah tíra ọba adédọ̀lọ́ subhanahu wa ta'ala torí òun ni àlàyé bá ṣe lólé ayé táyé wa ó fi yanjú wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam àti interpretation àlàyé bá ṣe lò ó tí nǹkan yóò fi yanjú onísọ́nà òjíṣẹ́ náà sallallahu alayhi sunna ojú ọ̀nà ni sunna ojú ọ̀nà wo ojú ọ̀nà tá a gbà gbọ́ kuraani yé tá a gbà lò ó tá a gbà fi sọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ wọ́n fi yanjú táyé wọ́n fi rọrùn tọ́run wọ́n fi lè bá a fún wọn. now. ويحذرون أمتهم من محدثات الأمور والبدع. àwọn ẹni rẹ̀ yìí wọ́n ń ṣe ìkìlọ̀ fún àwùjọ wọn wípé kí ni kí wọ́n ṣọ́ra fún àdádálẹ̀ o tí ìbá ti ṣe bó ṣe rí nípìlẹ̀ kò lè jóun tí ìbá ti ṣòun n tá a fẹ́ kó ṣe kò ní í ṣe é nítorí náà wọ́n máa ń kìlọ̀ wípé kí èèyàn má dáadáa dálẹ̀ wàtúrkọ ahlil ahwa wàdàlá wọ́n dẹ̀ máa ń ṣe ìkìlọ̀ fún yàn kéèyàn ṣọ́ra fún ojú ọ̀nà àwọn oní ìfẹ́ ẹnu àwọn ẹni ìṣìnà tí wọ́n máa polongo pé àwọn fẹ́ẹ́ fi ran ẹ̀sìn lọ́wọ́ ni àwọn fẹ́ẹ́ fi mú kí ọpọ́n ẹ̀sìn ó sún síwájú ni ìsún ọpọ́n ẹ̀sìn síwájú ìran ẹ̀sìn lọ́wọ́ ó ní bọ́lọ̀ngàn ọba subhanahu wa ta'ala bó sì fi ran òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi ran ojú èèyàn lèèyàn gbọ́dọ̀ dúró déédéé lórí ní gbogbo ìgbà. ويخبرون كما علمهم النبي صلى الله علمهم النبي صلى الله عليه وسلم بأن طريق الخلاص وسبيل النجاة والفلاح والتوفيق والفوز في الدنيا والآخرة هو التمسك والاعتصام بسنة النبي صلى الله عليه وسلم وان دي من جكا وين gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi kọ́ wọn wípé ojú ọ̀nà kan ṣoṣo téèyàn fi bọ́ nínú ewu tí gbogbo ọ̀rọ̀ bá dojúrú ojú ọ̀nà kan ṣoṣo téèyàn fi jẹjà tí ewu bá ṣẹlẹ̀ ojú ọ̀nà kan ṣoṣo téèyàn fi jèrè tí gbogbo nǹkan bá lọ́jú pọ̀. ojú ọ̀nà kan ṣoṣo tó jẹ́ ojú ọ̀nà ń kòńgẹ́ oríire ojú ọ̀nà téèyàn fi jèrè ayé àti tọ̀run ojú ọ̀nà kan ṣoṣo ni huwatamasok ó ní ìdìmú nírọ̀rí nísọ̀rọ̀ sí àti níṣe sí wal àti máa fi ṣèwàwù gbogbo nǹkan téèyàn sọ yìí بسنة النبي صلى الله عليه وسلم kí ni sunna sọ lórí rẹ̀ kí n lálàyé tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ lórí rẹ̀ ìbéèrè tó gbọ́ngbọ́n ni Allah ọba subhanahu wa ta'ala sọ pé laqad kana lakum fi rasulillah uswatun hasanah àríkọ́ṣe dáadáa tẹ́ẹ̀ fi jèrè láyé tẹ́ẹ̀ dẹ̀ fi jèrè lọ́hùn ó ti ń bẹ fún yín látara kíni látara òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam Allah subhanahu wa ta'ala ó ṣe lẹ́ni tọ́mọ́tánpo tọ́mọ̀wáwù tánpo tọ́mọlé ayé lò tánpo ní lílò tọ́lọ́wọ́n bó fi gba ẹ̀dá lẹ́rú ó ní kì í sọ̀rọ̀ fẹ́nu o láyé ń tẹ́kọ̀ọ́ nílẹ̀ hàwà ntọ́sọ. ngbà tí ó juwe rẹ̀ ngbà tó pé sọ́dọ̀ pé kọ́ wá wo àgbáyanu ayé míì tó yàtọ̀ sí ta wà ń bẹ̀. onímọ̀ zákàlù bá sọ̀rọ̀ wọ́n má tọ̀gọ̀ orí ni orí nígbà tó rí gbogbo àwọn nǹkan mèremère yìí síbẹ̀síbẹ̀ kò jẹ́ kò sí lọ́nà kò dìdàkudà ẹnìkan ò lè dé nísìn kó sọ pé òun fa nǹkan kan òun wá di nǹkan kan tí wọ́n wà máa sọ wánawàna ọṣẹ sìn tọba jẹ pẹ́ sìn tọ́lọ́mọ bá fi rójìṣẹ́ náà sílẹ̀ àlọ́sílẹ̀m ni kó wá sọ pé ẹ̀mí ń gbéhùn rárá láíláí abadan torí pé kí ni àwọn ẹni rí àkọ́kọ́ agbọ́rí nínú àkọọ́lẹ̀ wípé Sayyidina Abubakar radala anu ó ṣe azkar débi wípé ẹ̀mí wá gbé wọ́n ṣe wọ́n ràn wọ́n lẹ̀ habada tàbí Umar radala anu ó ṣe ẹ̀ ó ṣe azkar ó wá di pé wọ́n ń jó ní gbangba ó wá di wọ́n lẹ́mìí gbé wọ́n ní ẹ̀ máa kì í mọ́lẹ̀ ti gbé tàbí Usman tàbí Ali tàbá àwọn mẹ́wàá tí wọ́n ti fún ní sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kí wọ́n tó lọ láyé kò sí. téèyàn bá ti lọ́ọ́ fantí ọ̀yẹ́ kọ́ fà yóò rí irukúri ọ̀rọ̀ rẹ̀ ó dìdàkudà tó bá ti gbé nǹkan wá tó yapa sí tọ́nà ọba fi rojíṣẹ́ lásìlàsílàm yóò kú ò ní ìjẹ́ ọmọlúwàbí yóò di èèyàn kéèyàn èèyàn kéèyàn ò lè jẹ́ wòlíì o. ojúṣe ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ti parí ọ̀rọ̀ ó ní awliya Allah alladhina idha ruhu dhukira Allah àwọn wòlíì ọlọ́run ọba làwọn tó jẹ́ pé tó o bá ti rí wọn báyìí ọ máa ṣèrántí ọlọ́run yìí pé ah, àwọn nǹkan kù tèmi náà ò mú ṣe nínú ẹ̀sìn jẹ́ kí n lè wá bí n ṣe sọ̀rọ̀ ara mi sí yóò máa pè ọ́ ṣàkíyèsí àti máa súnmọ́ lọ́hùn ọba ní gbogbo ìgbà kèésì àwọn tó jẹ́ pé wọ́n wà á máa àwọn aríyàn irun ni lórí bíi ti dàda yìí gbogbo wọ́nranwọ̀nran ni tí ìṣara rẹ̀ àwọn èèyàn wà máa kélé lẹ́yìn kí lọ́ọ́ fa wọ́n ní wòlíì subhanallah fẹ́yìn náà hàdà wa ṣètàn máa bẹ́yìn náà hàdà dáa àwọn mùsùlùmí tá a lákọọ́lẹ̀ kò sí ìran kò sí umma kan tó ní àkọọ́lẹ̀ bíi mùsùlùmí kò sí umma kan kò sí ṣesí kan tálà yóò sí mbẹ́ pé bó jíṣẹ́ lọ́sàn àṣà làm ṣiṣẹ́ ni. débi pé tí èèyàn bá ní kéèyàn máa tọpinpin rẹ̀ látijọ́ tí wọ́n bí títí títí tí títí ó fi jáde láyé tọ́lọ́run wá fún un nígbésí ayé lò tó tó ti anábìínú sallallahu ala nabiyina wa alayhi ètí ò tí ì ní rí mà ń bẹ yọ pọ̀ ju ètò ti mà lọ síbẹ̀síbẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni ẹni tó bá sọnù ìfẹ́nu rẹ̀ lọ́jọ́ sọnù gbogbo ntí àfáàntí ń pe àkíyèsí wa sí kí ni arò ipò jẹ́ ìṣẹ́ẹ̀tì àjọ sínú ọpọlọ wa ni tá a fi máa jọ nǹkan kó tó di wípé a kó sínú ẹ̀ tó o bá ka oríṣiríṣi tí o bá ń tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn ìdín ìdín ọ̀rọ̀ ìṣìnà ọ̀rọ̀ ló kó síbẹ̀ ìgbésẹ̀ ayé rẹ̀ ò lè tọ́ pẹ̀lú rẹ̀ láíláí ló fi jẹ́ pọ́pọ́n dandan lórí gbogbo èèyàn ká ṣọ́kínni àkídà ìgbàgbọ́ wa àdéhọ́kàn wa ìròrí wa ó pàtàkì ń gbogbo wa tí nǹkan bá ti ṣẹlẹ̀ ntí ká kọ́kọ́ máa dá padà sí ni wípé kí lọ́lọ́run ọba sọ lórí irú nǹkan báyìí kí ni àlàyé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam lórí rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ ǹjẹ́ a rí nǹkan tó jọ mọ́ báyìí kí ń lálàyé torí pé kí ni Allah subhanahu wa ta'ala ọba hayyu ni ọba tí ń bẹ ni tó yẹ pé gbogbo bíbẹ ọ̀dọ̀ rẹ̀ ló ti jáde kò dẹ̀ sí ìgbà kan tá a sọ pé yọ wá kú lórí wípé ibẹ̀ kò ní sí ma kò yí padà bó ṣe yí láti láti pilẹ̀ ó nìkan lọ́ba tó jẹ́ pé kí ni ó constant torí lack of constancy àbùkù ni subhanahu wa ta'ala ọmọ kúrò nínú àbùkù súnà rẹ̀ kò lè yí padà ìṣesí rẹ kí ni ìṣesí òun ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà òun bóun ṣe fi rán àwọn ànábì òun yóò jẹ́ èrè láyé ń bí yóò jẹ́ èrè lọ́wọ́ ẹni tó bá yapa sí òun. òun ó ṣèlè ayé rẹ̀ lápárùtù kò dẹ̀ ní jèrè lọ́rùn kọ́lọ́wọ́ yà wáyà bẹ́ẹ̀ ọ pàtàkì ń gbogbo gbà tí gbogbo àwọn èèyàn máa ń kégbe tí wọn ń laná lẹ́nu tí wọn ń làágùn ìwọ bara lẹ̀ ntọ́ bá wọn ní jẹ́ kí wọ́n máa ṣe bí wọ́n ṣe ń ṣe òpìyà ni wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí halosunna àjọ ń bẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ lọ́pọlọ ń bẹ lẹ́nu ń dẹ̀ ń bẹ lọ́kàn. ó wo ni pé èwo lélẹ̀ ó tètè dá padà wọ́n sọ yí pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé taraktukum ala mahjati bayda mo ti fi í lẹ̀ sójú òpópónà tẹ ọ mọ́lẹ̀ rokoṣo níbi tọ́ mọ́lẹ̀ dé layluha kanahariha òru rẹ̀ bí ọ̀sán gan ló ṣe rí ló ṣe mọ́lẹ̀ láàyè zero anha kò sí ẹnìkan tí ó yẹ yapa sí ojú ọ̀nà yìí ilẹ̀ halik afẹ́ni ìparun ó sì pé gbogbo gbà àwọn afá àwọn afá wa àwọn afọ níláwa ni wọn ní bọ́yọ̀ ń tàn ọ́ bí wọ́n ń tàn ọ́ bí bàdàn ń tàn ọ́ kéwú tá a kéwú ló gbọ́dọ̀ tàn wá ẹ̀yin ní pé ń tá bá gbà ẹni àfa tó wà ní gbogbo area yìí wọ́n kàn fẹ̀yìn ṣe sáǹpù ni tàbí tó wà ní gbogbo ayé tí wọ́n bá ń sọ tí ọba mu ká dá padà sí kí ni ìpìlẹ̀ kí ni ọ̀rọ̀ násù ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ lórí rẹ̀ tọ́ba ti yapa sí ọ̀rọ̀ ẹnìkan la yukhassas qala nàbí sallallahu alayhi wa sallam kò ní yí ọ̀rọ̀ òjíṣẹ́ nasala salam padà kò ní jẹ́ ní tí a fi pa ọ̀rọ̀ òjíṣẹ́ nasala alasalam ti gẹ́gẹ́ bí imaamu sunna ibn qayyim jawzi rahimahullah jawziya rahimahullah ramatawaza tó fi sọ yìí pé wàmàlẹ̀ ilim nasbaka lil khilaf safahatan.

ọ̀kan nínú àwọn student rẹ̀ wọ́n sọ pé ṣé position tí ń náà wà nù ó ní gbogbo ìgbà tí hadith sọ̀híhì bá ti wá tí tí mo wá sọ tàbí tí mo dúró lé lórí ọ wá yapa sí ní tó fẹsẹ̀ múlẹ̀ lọ́rọ̀ òjíṣẹ́ náà sallallahu ẹ jẹ́rìí sí pé ọpọlọ mi ti dàrú. kí ni túmọ̀ sí wọn àwọn tọpọlọ wọn dàrú wọn pọ̀ láwùjọ nísìn ní tá a lè fi tọpọlọ tiwa ṣe ó ní pé ká má jẹ́ kí àjọ yẹn ká má jẹ́ kó jò ìtọ́pinpin lórí ìmọ̀ bó o ló ṣe rí nípìnlẹ̀ kí láàyè láàyè òjíṣẹ́ náà sàásìlám lórí rẹ̀ ọkùnrin dandan kéèyàn wá kéèyàn tẹ̀síwájú lórí rẹ̀ náà. وهديه الكريم في كل صغيرة ìtọ́sọ́nà ìtọ́sọ́nà àpọ́nlé fún ẹ̀dá fi kulli saghiratin wa kabiratin lórí gbogbo nǹkan bó ṣe lè wù kó kéré tó tàbí bó ṣe lè wù kó bàbàrà tó. àmì ọ̀rọ̀ ẹ̀dá Allah subhanahu wa ta'ala kó máa fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo ní gbogbo ìgbà kó wá fún wa ní agbára àti tẹ̀lé ntí èso e òdodo wàláhì kò ní orúkọ méjì orúkọ kan ni irọ́ ni gbogbo ntí wọn bá pè é tàbí gbogbo bí wọn bá ṣe lè wù gbé lárugẹ tó kí Allah subhanahu wa ta'ala kó máa fi ntí èso e òdodo kó máa fi hàn wá pé irọ́ ni ní gbogbo ìgbà kó wá fún wa ní agbára àti yẹra fún un ká má ba àwọn tí ń di rẹ̀ gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́lọ́ mọ́ jẹ́ kí tiwọ́ ń bẹ̀ kọ́lọ́ ń ba kọjá kí dá ń bẹ̀ kọ́mọ́ torí pélé ayé wá dá kọ́mọ́ bọ̀rùn wá jẹ́ kọ́mọ́ torí pọ́rùn wá dá kọ́mọ́ balẹ̀ ayé wá jẹ́ dáadáa táyé àti tọ̀run kọ́lọ́ ń ba fi méjèèjì kó fi ṣe ìkẹ́ fún wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته مقبرته ìbéèrè tí mo ń béèrè lọ lánàá. naam. nínú suratul mumtahanatu. naam. tí ọlọ́run ti ní kí anabi sallallahu alaihi wasallam. àwọn obìnrin tí wọ́n wá láti maka tó ń ṣe hijira wá sí madina. Eh, ìgbà tí lólèwìdè bí àti wọn ti ṣàdéhùn pé kí ànábì àwọn kèfèrí ti ṣàdéhùn pé kánábì ó máa dá àwọn kèfèrí padà tí wọ́n bá ti wá sí Madina so tánábì náà wàá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nígbà tó ń fẹ́ wá gba Islam kọ́lọ́wọ́ tó wá sọ pé àwọn obìnrin yẹn o famtahinuhunna pé kó gbìdánwò wọn so tó bá ti wá rí wípé olùgbàgbọ́ òdodo ni wọ́n kó má dá wọn padà sí ọ̀dọ̀ àwọn kèfèrí mọ́ so but níbi àyà tó tẹ̀lé nígbà tó ń sọ wípé tí àwọn obìnrin pé àwọn obìnrin yẹn o eh, ó ní wàlá tẹ́msìkú bí ìzọ́mìlì kàwáfíà so pé kí lópin àwọn obìnrin tó bá ti wà ní abẹ́ ààbò àwọn kèfèrí yẹn so tó bá ti wà ní abẹ́ ààbò àwọn kèfèrí wípé kí àwọn mùsùlùmí pé kí wọ́n táwọn obìnrin yẹn ò gbọ́dọ̀ wà ní abúàbò àwọn kèfèrí máa ń dẹ́ àwọn obìnrin tó jẹ́ ti mùsùlùmí náà tí wọ́n bá ti bá àwọn kèfèrí lọ pé kèfèrí làwọn ó ṣe. àwọn ibi tí àgbọ̀yé ti wọ̀nù àwọn obìnrin àwọn tí wọ́n jẹ́yàwó àwọn mùsùlùmí but wọn ò gba síláàmù pẹ̀lú wọn. Eh, ibi tó wà àwọn nìyẹn. Eh, àwọn tí ó gba islam pẹ̀lú wọn. wọn gba islam pẹ̀lú wọn wọn àwọn ò gba islam pẹ̀lú wọn òfin ò tí ì dé ń gbà yàn eh, wípé ẹni tí ó jẹ́ mùsùlùmí tó a jẹ́ pé ọwọ́ àṣẹrí dá wípé ká òfin yẹn ò tí ì dé báyìí torí pé n tó pàtàkì jùmọ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ lélẹ̀ ìpìlẹ̀ gbọ́ràn ṣe ń bọ̀ nípìlẹ̀ nu mm-hmm. àwọn kan gba Islam mm-hmm. nínú àwọn ọkùnrin àwọn ìyàwó wọn gba Islam àwọn kan gba Islam nínú àwọn obìnrin àwọn kò gba Islam mathalan Zainab aleyhisselam ọmọ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam Abu kò tètè gba Islam Zainab dẹ̀ gba Islam Zainab ṣe hijira pẹ̀lú òjíṣẹ́ náà sallallahu but Zainab. ó ìdúró obìnrin ní choice láti lè dúró rẹ̀ kó fún ọkọ rẹ̀ ní chance bọ́yá kọ́lọ́hún kò sínú kọ́gbà ẹ̀sìn ó dúró bẹ́ẹ̀ àrọ́jì ẹ̀kọ́ ó ní wípé ó dúró bẹ́ẹ̀ fọdún méjì ẹgbàá wa kan sọ pé ọdún but èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ni pé ọdún méjì. débi pé Sayyidina Umar rọdàlá anhu ó sọ fún jíṣẹ́ náà sílá sílá pé òun ní interest lórí Zainab rodal anhu ajma'i òjíṣẹ́ náà sílá sílá ń bẹ jíṣẹ́ fún Umar lóun ní interest ó ní ṣe é mà bí abu mama ṣe jẹ́ sí ọ lánàá ẹ̀yìn ẹ̀yìn dáadáa ni náà sílá sílá o pé iwo àná fún ọ̀wọ́n ìwọ̀ tànà máa pé fún bàbá ìyàwó rẹ̀ abúrò máa máa pè òjíṣẹ́ náà sàn sàn sọ wọ́n wá dẹ̀lẹ́kẹ̀ nínú àna ọlọ́run ọba ọba dẹ́dà Allah subhanahu wa nínú ọgbà islam òjíṣẹ́ náà sàn sàn sàn mọ̀ tún ìkì mí so Eh, ibi tí ọ̀rọ̀ ń bọ̀ wá débẹ̀ so eh, èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ni wípé igi míì ò ṣẹlẹ̀ láàrin wọn mọ́ igi àkọ́kọ́ yẹn náà ni wọ́n ti ọba lọ ọba tí Islam tó ti gba Islam yẹn àwa ara àwọn èèyàn ìyàwó wọn àwọn gba Islam ìyàwó gbà ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ nínú àwọn sàbí Omar rọdàn án ó dẹ̀ túlẹ̀. ní ìpìlẹ̀ ọ̀rọ̀ ní ntí èyàn ò dálé lórí nù obìnrin nígbàyàn tó òun ò ṣe ẹ̀sìn kófòrò lọ́ba lọ òun ò ló ṣẹ̀sìn kí wọ́n má dìímú kó jẹ́ pé wọ́n wá ń ṣe ọkọ fún kèfèrí tọ́nà wọn papọ̀ that is it. níbi àyà yẹn ń sìn eléyìí tó wá nígbà tó sún síwájú díẹ̀ yẹn mo wá wò pé ṣé ó ṣe é ló ń sìn nígbà tó yẹ pé àlòṣẹ̀ríà ní nàìjíríà ń sìn tí obìnrin tó jẹ́ bóyá mùsùlùmí nípìlẹ̀ nípìlẹ̀ olóhùn òṣè islam olóhùn di kèfèrí. ẹ tó bá wá tó bá wá lọ. bẹ́ẹ̀ni. ọlọ́run bá sọ náà yẹ pé kí wọ́n ó béèrè kí wọ́n ó lọ béèrè tí wọ́n ná lórí lórí obìnrin yẹn lọ́wọ́ àwọn kèfèrí yẹn. rárá pé kí wọ́n gba tí wọ́n ná. mi gbọ́ àfa kankan tó ah, ah láà iṣu yẹn o ó túra rẹ̀ lẹ̀ tó tura rẹ mi béèrè ni o mo ń béèrè ni mi sọ pé <laughs> bẹ́ẹ̀ lórí béèrè n tí àwọn afa sọ lórí rẹ̀ àgbọn yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní alkọtọ̀ bọ̀ kí làwọn afa sọ lórí instance bam tó bá lọ ṣẹlẹ̀ torí kò sí ìṣẹ̀lẹ̀ bó ṣe léwu kọ́ lọ́pọ̀ tó àlàyé ti yanjú lórí gbogbo ẹ̀ nà kọ́lọ́hún ó kò ṣe ní ọ̀fọ̀ nà. Assalamu alaikum. Wa alaikum assalam tó lábàrá káyọ̀ tó máa fọlọ́. Ó fẹ́ béèrè ìmọ̀ràn yín lórí ẹni tó yá sí pé mosque tó ti ń kírun àwọn tablik ni wọ́n dominate bẹ́ẹ̀ so wọ́n máa gbà níyànjú pé kò ṣe máa báwọn jòkó taalim so irú ìmọ̀ràn wo lẹ́lẹ́ fún ẹnìyẹn and again àwọn bíi àwọn ìṣesí wọn kan míì náà tó máa ń ṣe pé kò ṣe máa darapọ̀ mọ́ àwọn àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni ìmọ̀ràn yín náà lórí ẹni tó yá sí pé àwọn parents ẹ̀ bíi onísúfì ni wọ́n so ọ̀nà wo ló lè gbà láti fi convince wọn kúrò ní. la lẹ́sọ̀fà la لا فرق بين التبليغ والصوفي لا فرق بينهما kò sí àtọ̀ láàrin sufi àti tablig sufi ni tablig na, èmi ń sọ yẹn fún ni so tablig àwọn gbé pẹ́ẹ́lí látara wípé wọ́n sọ wípé àwọn ń pèpè àwọn ń pèpè tó yẹ pé sufi tó ní ìmọ̀ ni nígbà míì ó nídìí láti jókòó dáadáa láti yanjú kéwú láti fi tún ọ̀rọ̀ mọ́nájú rẹ̀ ṣe ara àwọn tí wọ́n wà ní wọ́n tẹ́ pé wọ́n ní kéwú lọ́wọ́ dáadáa adúpẹ́ pé àwọn tí wọ́n wà ń sàlẹ̀ ń bí ọ̀gọ̀rọ̀ wọn ò ní kéwú lọ́wọ́ wọn sì pamọ́ bíyà táwọn tó kéwú aláwọ̀ wọn kéwú sámú débi wípé wọ́n mọ̀ sí eré àìmọ̀ kan tó jẹ́ pé tó o bá gba ọ̀ndà àwọn kọjá ó ti ra. Now ọwọ́ àríbáwọn àwọn tẹ̀blígì pẹ̀ fún tààlìm jókòó tààlìm pẹ̀lú kíkíni pẹ̀lú ẹ̀rí ntí ẹ sọ̀rọ̀ lé lórí ó ti wá ẹ̀rí tó yanjú lórí rẹ̀ ẹ jọ pera yín sásì àkíyèsí tọ́jà wípé láti fi láti fi tọ́ wọn sọ́nà ọ pàtàkì ìmọ̀ yẹn ọ pàtàkì gan kí lè rí kí nípìnlẹ̀ ọ̀rọ̀ kí lálàyé lórí rẹ̀ agbọ́dọ̀ yanjú rẹ̀ ọ̀pàtàkì bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ sufi tójó bí èèyàn ẹ̀rí eléyìí wò kí ni ẹ̀rí ńbọ láti rí a ṣàlàyé rẹ̀ so látara bẹ́ẹ̀ a fi tún àgbọ́yé tiwa àti tiwọn ṣe ìmọ̀ yẹn ló ń tọ́lé yanjú rẹ̀ nù àlàyé ọ̀rọ̀ àlàyé ìmọ̀ wa alaikum salaam tura masjid wa tó jẹ́ pé ọ̀tọ̀ ní tíra tí wọ́n kà tẹ́lẹ̀ nínú àwọn ọmọ ya tó máa ń darapọ̀ mọ́ wọn ó ní a ẹ ṣe jẹ́ ká máa ka Riyadus Salihin ṣe bá hadith lọ́wọ́ à ń bẹ̀ gbà wọ́n gbà ok ṣòro àwọn àlàyé lórí Riyadus Salihin ó pọ̀ èyí ó hàn jù nínú méjèèjì tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọn náà ní méjì sheikh na sheikh Salih ibn Uthaymin rahimahullah rahmatawasa tó ṣe ìdí àti afa Hilali tó ṣe àlàyé pọ̀ mẹ́nà dáadáa tó wúlò so definitely ẹni tó bá fẹ́ pàkíyèsí ó gbọ́dọ̀ tẹsẹ̀ mọ́rin tó pọ̀ gan nínú mọ̀ pàtàkì so wọ́n bá wọn jókòó pẹ̀lú dars lórí Riyadu Salihin in the end mọ́nájú wọn ìjókòó wọn wá kú ní ìjókòó tablig tàbí ìjókòó àwọn kankan wọn wá dá lórí ìjókòó ìmọ̀ sunna so ti yé báyìí nísìn but mùsùlùmí ni wọn manhaji ni ọ papọ̀ aha uh, you know so látara pé ń darapọ̀ àtúnṣe wà àgbọ́yé gan tú ọ̀yẹ́jú fún àwọn jama tí wọ́n wà bẹ̀ so èèyàn ní fi gbogbo ìgbìyànjú téèyàn bá ṣe láti ṣàtúnṣe èèyàn ò máa ṣe nínú any situation téèyàn bá bẹ anybody well anton. aleykum salaam tula. salaam aleykum salaam bakaatu. wa aleykum salaam tula bakaatu. kọ́nà bá a ṣe àlékún dáadáa fún yín sá. ìbéèrè mi dá lórí ọ̀rọ̀ akáwọ́ mọ́ àyà wọ́dún orí adéyìn sí orí àyà ní after rukun so mo rò bí mo gbọ́ tí àfa kan tí mo rò bóyá àwọn náà tún <laughs> tí wọ́n ṣe kí n dada so wọ́n sọ̀rọ̀ lé orí kíní yẹn ìbéèrè wa àlọ́ sí dárẹ́sì wọn náà wá béèrè lórí kíní yẹn in fact wọ́n dìde ṣe tíra kan ní orí àwọn hmm. bẹ́ẹ̀ kí ni àwọn bá ṣe ń kírun bíi sífàtì sọláàtì so wọn wá mú wá lórí pé ẹni tó bá sọ yìí pé ká má kà wọ́n má yà ní bá dàrú kún gangan tàbí tó bá sọ yìí pé bídíà ni pé ọ̀rọ̀ yẹn gangan ni bídíà so wọ́n wá ní hunaka hadithun tí ó wá lórí wípé ká dá ọ padà sí àyà naam wọ́n ní hadith yẹn lọ báyìí wípé sọ̀hábà yẹn mo gbàgbé orúkọ yẹn wọ́n ló sọ wípé òun ò rí ànábì sallallahu alaihi wasallam ní orí ìdúró níbi ẹ̀rùn kankan lórí ìdúró àyàfi kó jẹ́ pé ọwọ́ ẹ̀ wà nígbà àyà ẹ̀ so wọ́n wá mọ̀ pé orí ìdúró aró ìdúró náà ni bàdà rúkú yẹn náà wà. kíyàs nù wàhálà kíyàs máa fàrẹ̀ n difficult ju, láti ṣe jù ó ní kíyàs kíyàs nù tó bá yẹ pé kì í ṣe kíyàs ni yóò mú násù wá wípé ńgbà tó jíṣẹ́ náà sàlám wà lórí ìdúró lẹ́yìn rúkú ọ̀ka ọmọ yà but kíyàs ló ṣe pẹ̀lú takọ́kọ́ wà á kíyàs máa fárik. lakin eh, hadith yẹn wà hmm? thabit. hadith yẹn wà thabit pẹ̀lú àlàyé torí pé àwọn tó ń bá sọ̀rọ̀ ni pé àwọn tó jẹ́ pé aslan àwọn ń káwọ́ lẹ̀ ni wọ́n ń káwọ́ lẹ̀ ẹ́ kírun ni hadith yẹn wá ń fún wọn lésì. so Eh, ntí àdìsí yẹn address ọ yàtọ̀ sí ní tá à ń sọ̀rọ̀ lé lórí tó bá jẹ́ wípé bọ́bá ṣe pé òun gbọ́ yé tó bá jẹ́ wípé ó rí bóun ṣe ń sọ ẹ̀ ni ọ̀rọ̀ ò ní pọ̀ báyìí nínú lọ́dọ̀ àwọn ẹni ire tó ti kọjá lọ kò ní jẹ́ pé ìsìn ni ó di issue fahim aha so ló fi jẹ́ pé tí wọ́n bá èyàn kan ìjókòó kó gbé gègé kó gbé pépà sọ ọkọ sọ pé wọn kàn máa kọ gbogbo ẹ torí gbogbo ẹ là á ṣàlàyé níwájú Ọlọ́run bá níjọ́ bíi àti ntàn àti ntàn àti gbogbo ntàn ṣe gbogbo ẹ là á ṣàlàyé èyàn máa ń gbogbo àwọn afáyì wọ́n máa ń tí à ń sọ jù wọ́n lọ so níbo ló ti rí gbogbo àwọn نعم <laughs> وعليكم السلام ايه صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الزواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته